من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليتي أتكي بو آه، يوم يواتي أنبوافي bákan náà gbogbo àwa tí ọlọ́run bá ń lò ní sábàbí tí ètò náà fi ń lọ tí ò fi kú ọlọ́run kì í ọmọ bá a sẹ́yìn ní ẹ̀sìn dáadáa láyé àti ní alkiyama. gẹ́gẹ́ bí àkòrí tí a gbé tì lánàá òun náà ni ọlá tí ń bẹ fún ìmọ̀sìn ìrìnkà Allah subhanahu wa ta'ala tàpé ní adkar ìmọ̀rin tí ọlọ́run ọba wa. ọlá tí ń bẹ fún òun náà ni pé kí làwọn ọlá tí ń bẹ fún kámọ rántí Allah subhanahu wa ta'ala so látàn torí bẹ́ẹ̀ àti gbéwàrì lórí àwọn àkọọ́lẹ̀ ní oríṣiríṣi nípa àwọn ọlá tí ń bẹ fún rántí Allah subhanahu wa ta'ala látàn torí bẹ́ẹ̀ á wà á tún tẹ̀síwájú lẹ́nìí ó lè jẹ́ pé oníkúlùkù wa á lè gbájúmọ́ ìrántí ọlọ́wọ́ ọba ọba dẹ́dàá níbi tí a wá bá adé lánàá ibẹ̀ náà ni a ti tẹ̀síwájú lórí àwọn ọlá tí ń bẹ fún ìrántí Allah subhanahu wa ta'ala a rí i pé lọ́jọ́ àná yẹn a kó sínú ọ̀rọ̀ kánà wà fà wá tàbí wọ́n ní Sheikh Abdulrahman bin Nasir as-Saadi gbé àpilẹ̀kọ ní ẹsẹ̀ orin kalẹ̀ tẹ́lẹ̀kùn náà ní àárín níbẹ̀ bẹ̀rẹ̀ láti tẹ̀síwájú níbi tá a fa ti sọ fún wa pé níbi tá a sùn sílẹ̀ ni wà akhbara anna Allaha yadhkuru abidahu. wà akhbara anna Allaha yadhkuru abidahu wà máa wú àlà kulli humuri yusaddidu. afa ni anabi salawatu rabbi wa salamu alayhi anabi sọ fún àwọn sọ̀hábà anabi sọ̀sọ́lẹ̀ fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn náà pé. أن الله الله سبحانه وتعالى يذكر عبده يذكر عبده الله bá gbọ́n mọ̀ràn ti ẹrú rẹ̀ níbàámu sí àyà fakuruni ó ní wakuruni adkurukum washkuruli wala takfurun àti ìyẹn ju ilé ìlànà bákan náà màáyà ọlọ́run ìmọ̀ ọbẹ̀ pẹ̀lú ẹni tọ́jẹ́ ti ẹ̀ sáà tọ́lọ́ wọn kàn jẹ́ pé èmi ìmọ̀ dútíọ̀ ìmọ̀ bẹ pẹ̀lú rẹ̀ yọ̀ mọ̀ bẹ̀kẹ́ tí wàá rántí ọkọ̀ lọ́sùn. wà máa ń wàlà àkúlé lìhùmùrì yòṣàdìdú. bákan náà gbogbo gbèsè rẹ̀ yọ̀ mọ̀ sí déédéé bó ṣe fẹ́ gbogbo èrò rẹ̀ mọ̀ sí déédéé bó ṣe fẹ́ ọ̀rọ̀ rẹ̀ mọ̀ sí déédéé bó ṣe fẹ́ ìrìn rẹ̀ mọ̀ sí déédéé bó ṣe fẹ́ eléyàn náà ń jẹ mọ́ àdéhìsì wàlí bàtà níbi ń júwe pé ẹrú kan ò ní mọ súnmọ́ ọlọ́run ọba adẹ́dà pẹ̀lú nǹkan kan tí Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí jù ju ọ̀ràn ẹ̀yàn rẹ̀ ọlọ́run ọba lọ. ó túmọ̀ pé àní pé à ń bẹ àtàrù kan tá a wá fi ní kí pàápàá jùlọ ọrùn sọ́lá àti tàní sọ́lá àti àwọn akóńtà kan là ń ṣe òtọ́lọ́run náà là ń ṣe yìí torí pé ànẹ́bí sallallahu alaihi wasallam lójú ogun pẹ̀lú ọlọ́run tó ní ká ànẹ́bí ọmọ ọ̀sẹ̀ kìnnì ọmọ ọ̀kírun ọmọ ọ̀sẹ̀ sọ́lá àdìsẹ́lẹ̀ wa ní ẹrú ọ̀wá ní yíyẹ kò ní bò tí máa ń sa àwọn ọ̀ràn yẹn yóò tún máa mú àwọn àṣegbọ̀rẹ̀ wa ìmá kọjá àwọn náfìlà kọjá àwọn àṣkárò àti ní sọ́lá àti gẹ̀ lòun náà kíka alukur'an àtàwọn sẹ́ẹ̀ yòókù tọ́lọ́mọ bá fi wà ń sọ pé kúntù sámú àhú èmi ọlọ́wọ́n wàá di etí ìgbọ́rọ̀ rẹ̀ láàrú etí ẹ̀ lágbára wọ́n bá sọ̀rọ̀ hu bẹ́ẹ̀ bákan náà ìrìnà rẹ̀ bákan náà àti ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ tó yẹ kó gbogbo oríkèé mẹ́rin tí ọlọ́wọ́n bá dẹ́dá kà fún wa yìí kódà láyé níbi tí ò ti dàlùkìyàmà àti ráwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ lára pé àrùn ọwọ́ yẹn lágbára kì í ti pé ọwọ́ rẹ̀ ó di ọwọ́ ọlọ́wọ́n ọba kọ́ ọwọ́ yẹn yóò mọ dára tí yóò tẹ́kọ̀ làákà yóò jìnnà sí làákà pé ṣe ọwọ́ náà ló sì fi ṣe irú nǹkan báyìí ó túmọ̀ pé tọba gbà ọ̀tá tọba tọba tẹ̀ ṣe báyìí lásán ó lè yàká sọ̀tà gẹ̀ẹ́sì ó sì mọ owó lulẹ̀ láì ní mọ lọ sí ogun dá báwo lọ ń wá lùwó àbálù ṣe kínní kan àbí ṣubú ṣe kínní kan òní ní bùkátà sí àtàrò rẹ̀ ọ̀sọ́ di kínní yóò sọ ọ́ da tọ́ta ó rí ọ tí ó sì mọ ìyà apẹẹrẹ irú rẹ̀ tọ́lọ́n sí fún ànẹ́bí ńgbàtà ànẹ́bí ń fi àfitárò dáadáa ànẹ́bí ń lójoojúmọ́ àwọn ọmọ sí stigvar níbi kan bíi seventy ànẹ́bí ní bòmí ọgọ́rùn kan kódà àwọn gbogbo táwọn ìbá jókòó báyìí astaghfirullah wa atubu ilayh ànẹ́bí mọ̀ sí dáadáa bẹ́ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ń jọ ogun tá ànẹ́bí lọ kìí ṣe ọ̀kọ̀ lànẹ́bí mú kìí ṣe ìdà kìí ṣe nǹkan kan ńgbà wàhálà dé ànẹ́bí kan buyè pẹ̀ wúwú tí yọyọ díẹ̀díẹ̀ ọwọ́ tí fi ń gbà nǹkan mú ọwọ́ da yọyọ yẹn yọyọ yẹn sì ń lọ bọ́ sáwọn kùfàrù lórí orí wọn sì ń túká láìjẹ́ pé yẹn fi sílá gíàmà fọ́ yẹn lórí lọ́lọ́ wọn fi sọ fún ànábì pé wà má rọ̀ mẹ́ta ìdọ̀rọ̀ mẹ́ta wàlákì nà lọ àrọ́mà nípò náà mọ̀ wípé ah sẹ́ni ẹlẹ́sẹ̀ lé ọlọ́run ọba ló ṣe látàrí pé wọn ti fi àṣkárù gbà ibi rẹ̀ ṣẹlẹ̀ sí àfàwà Umaru náà nígbà tí ẹnìkan rìn àwọn tó lọ sógun Zaria tí ń sọ fún ọ wà níbi ẹkútùbà bá a ti ń bọ́ ọ̀rọ̀ lọ yìí ó sì ọ̀rọ̀ rẹ̀ ó sì lójijì ó ti mọ̀ pé ẹ ẹgbọ́n mọ̀ ní kó pékè ọmọ bá a ti ń sọ wáyé káwọn ẹgbọ́n mọ̀ ní kó mi tọ́ wà ní bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ sí ọ̀tọ̀ lọ̀rọ̀ tí ń sọ lọ ọ̀rọ̀ tí ọ̀wọ́ apapọ̀ mọ́ ọkẹ̀ bọ́ síbẹ̀ lónìí pé wọ́n zárí alijabal alijabal ẹ ti mọ lọ sórí òkè tẹ gbúntú ọkọ̀ tẹ̀ bá lọ sórí òkè ogun ọ̀jẹ̀ kí ni yóò jẹ yín kéèyàn wà nínú ibi tá a wà yìí kéèyàn mọ sọ̀rọ̀ bí ẹni tó wà Màdúgùrí káwọn bẹ́ẹ̀ tó wà Màdúgùrí sọ̀rọ̀ kódà Umar gan sọ̀rọ̀ wọ́n tẹ̀sán fún ni pé sọ báyìí a rí i pé ó di pé ọlọ́wọ́n ọba dẹ́dà ọlọ́wọ́n ọba ó ró ojú rẹ̀ lágbára ọ̀sẹ̀ létíró òfin kankan bọ́jú òun fẹ́ rí náà bẹ́ẹ̀ ni etí ìtẹni tọ̀hún náà wọ́n sí gbẹ́rẹ́ sétí rẹ̀ kò sì ní ajé kẹ́kọ̀ọ́ ní gbóhùn wá torí kò yéwu náà wọn ò sọ́pọ̀ àjọmọ́ communicate ọ̀sẹ̀ tí sunset lábẹ́ pé ń di ọwọ́ rẹ̀ ń di etí rẹ̀ ń di ojú rẹ̀ títí ń gbà kẹ́mú ń di ẹsẹ̀ rẹ̀ وأخبر أن الله يذكر عبده وما هو على كل أمور يسدد lábẹ́ pé aláàbìdíkìrì lẹ́ ìtẹ́tìmọ̀ inú kùlùm ẹni tó níbọ̀ kan balẹ̀ lẹ́ni tí rántí ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ní ìlànà tá nẹ́bí là kalẹ̀ tí ò ní mọ gbára gbóná tí ò ní sàṣedànù nípa àwọn àtikárò bákan náà nítẹ̀síwájú وأخبر أن الذكرى وأخبر أن الذكرى يبقى آه. بجنتي وينقطع التكليف إنا يخلد وينقطع التكليف إنا يخلد بين النبي وصلوات ربي وسلامه عليه anabi sọ fún gbogbo wa pátá torípa anabi náà kọ́ wá kéde oríire fún wa. ẹnìdìkìrọ. ẹni tí ọba sì tẹ̀lé sẹ́wọ̀n sóríire ọlọ́run fi gbogbo alẹ́ lóríire ọlọ́run jára anabi tẹ̀lé. anabi tó wá fún wa nírò ipe ẹ̀rí ìrántí ọlọ́run ọba. ẹ̀bẹ̀ kọ́ bí jẹ́nẹ̀tì. pé àdìsí ti wá sọ fún wa pé gbogbo ọmọ Adam nígbà tá a bá ti kú gbogbo sẹ́tà sí ó ti dópin nẹ́fìlà rẹ̀ méjì kíni ó ti dúró bákan náà kò lè gba àwẹ̀ náà mọ́ kò tún sáwẹ̀ mọ́ ọwọ́ ẹ̀rí ìjọsìn kan ṣoṣo pé tá a bá kú kódà nú àlìjẹ́nà á mọ̀ bá ìjọsìn yẹn lọ ṣùgbọ́n kèrè pé wà nípò ìjọsìn a fẹ́ iná mọ̀ jẹ́ kí ni ohun tó àlìjẹ́nà ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí ó kù òun náà ní kí ni. wà á bára anna dìkọ́rọ̀ yẹ̀bẹ̀kọ́ bí jẹ́nìyàtì. wọ́n ní tọ́ba pẹ̀lú ògbó Allah subhanahu wa ta'ala tọ́ba di ọjọ́ àlìkìyàmà wọ́n ní gbogbo sẹ́tọ́ ti tẹ́yìn pátá wọ́n á rí pé nínú àlìjẹ́nà àwọn náà wá rí pé àsìkáàrù nìkan àdìkìrì nìkan ìdákọ́ ọlọ́wọ́ ọba nìkan ni ó kù táwọn sí. وينقطع التكليف حين يخلد بكنا òun ni pé gbogbo ohun tí jẹ́ àkàmù tẹ̀kìlìfíyà àwọn tá a làbọ̀ yẹn lọ́rùn nípa àwọn ìjọsìn wọ́n ní gbogbo ẹ̀ pátá yóò dópin bí ẹ mọ̀ sọ pé àní kí wọn àní gbàwẹ̀ mọ́ torí pé àyè tá a dé yẹn ó ti di àyè mọ́ ọbẹ̀ ń bẹ̀ lọ gbére lẹ́tà nítorí bẹ́ẹ̀ tábà wọ́n ń ṣe léyìí yóò mọ bí àlékún ìgbádùn sí wa lára yóò jẹ́ ká mọ ní àlékún ìgbádùn débi pé àjẹ́nà tá ń bẹ́mẹ̀ àmọ̀rí àlékún kẹ́ àmọ̀rí àlékún bẹ̀ àmọ̀rí àlékún yọ́nà Allah subhanahu wa ta'ala níbo la wá ti rí lè gẹ́gẹ́ bí ìṣe wa pé gbogbo ohun tá ń kà yìí àdísà níbi àtàyà alukur'an ni. kákọ́ padà sínú alukur'an ká lè mọ̀ pé tá a bá wà àjẹ́nà nǹkan ẹyọ kan tí ó ṣẹ́kù tá a tún mọ̀ ṣe ń bẹ̀ òun náà nìrètí ọlọ́run lọ́gbọ́ mẹ́rin ó lé ní àádọ́rin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ní nígbà tí wọ́n bá wà lìjẹ́nà tán tó ń ká kó ti wọ ọbẹ̀ pé ọyá àyè yìí nì oníwọ̀ kọ́ọ̀lù alhamdulillahi alladhi sadaqana wa'ada ọlọ́run máa sọ pé alhamdulillah tẹ̀sán alhamdulillah afdalu du'a alhamdulillah àdébí wa ló sọ bẹ́ẹ̀ nínú alhamdulillah ó ní tó bá wà ìjẹ́ tó kakú dálé ayé rẹ̀ táwà jẹ́nẹ̀ tán àtọ́ wá sí alhamdulillah pé ọpẹ́ adúpẹ́ ayin ọlọ́run ọba wa o ọba tó mọ́lùkáwà ní rẹ̀ ṣe fún wa tó pààrọ̀ ó fi àlìjẹ́nẹ̀ jàrọ̀ ayé ilé wàhálà ó fi jàrọ̀ rẹ̀ fún wa kódà pé àmàndàlà fani ìmà ájúrò lẹ́ àmìrì tó bá pàwọ̀ yẹn jèrè àwọn tó jèrè àwọn náà ni àwọn tó ń sikini tó ń sèrántí ọlọ́wọ́ bá wà ákùbára anna dìkìrọ̀. wà ákùbára anna dìkìrọ̀ yẹ̀dìkọ́ bí jẹ́nàdì wàyán kọ́tíwò tàkìlífò ìhìnà yóò kọ́ládù wàyán kọ́tíwò tàkìlífò ìhìnà yóò kọ́ládù. tàbátí wá débẹ̀ níjọ́ náà lọ́hùn ọlọ́nkọ́jẹ́ sọ wọlé ní tọ́ka ilé ìfún wa ẹ̀gbà tí a fà wa jábìrì bùn abdullah àwọn ọgbọ̀rọ̀ náà wà nínú súnmọ́nà àfọwà àtìrìmìzì wọ́n ní wọ́n bí ànẹ́bì léèrè lọ́jọ́ kan pẹ̀lú ànẹ́bì sábà wà jẹ́nà tán sáàtúmọ̀ jẹun sáàtúmọ̀ mu tàbí àwọn àyà ti wápá jẹ á mu ṣùgbọ́n gbà míì pé kápẹ́ wọn tún lè ṣe kíni kó tún lè balẹ̀ bàtà wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ànẹ́bì bẹ́ẹ̀ pé tọ́wọ́ jẹ́ pàbà mọ̀ jẹ táàmù mu hey ìtumọ̀ bíi pé rò pé ká ní níbùkátà sí sókèwé tẹ́lẹ̀ tá a bá ṣègbọ̀nsẹ̀ tẹ́lẹ̀ ọmọ lọ rẹ̀ ṣe ilé ìwẹ̀ ṣe àtúnṣe ìlúkọ ànímọ̀rùn síra wa pé tọ́lẹ̀tì yìí ti ṣe kíni ó ti kún ẹnìkẹ́ ò fúlọ́ọ̀sì ṣé kò ní mọ túmọ̀ bíjà bíi ìtayé báyò kílẹ̀ ọ̀dà tó à nígbà tó wá sọ bẹ́ẹ̀ anabi sọ̀rọ̀ wa tọrọ bí wàsálàmù alẹ́ anabi wa dá wọn lóhùn pé à tá a bá wà lẹ́nà àmọ̀ jẹ àmọ̀ mu ṣùgbọ́n tá a bá ti ń jẹ́ mẹ́ta mu yẹn anabi ni wàláyàtàkàmàtún wàláyàtàkàmàtún nínú rìwáyà mi ó ní wọ́n láyàtàná hamun kí ni túmọ̀ rẹ̀ ni pé àní bẹ́ẹ̀ dẹ́nà ká jẹun kátó máa fà tọ́lẹ̀ kátó máa hà kẹ̀ẹ̀bẹ̀ táwọn ṣe tùẹ̀tùẹ̀ kí a máa hà fún torí pa jẹun kò sí mbẹ̀ àwọn nínú àwọn àbá ni kò sí iṣó lálìjẹ́nà wọ́n ní ò sí mbẹ̀ ìgbà tí ọ̀wá sí eléyìí ànábì òtún wá dákẹ́ ànábì ní àmọ̀ jẹ́mbẹ̀ àmọ̀ mú mbẹ̀ àfẹ́mẹ́rin pé àmọ̀ sàtìkì nínú àlìjẹ́nà ló jẹ́ ká gbájúmọ́ láyé kábàlì wà àlìjẹ́nà yẹn. náà ọwọ́ ní bákan náà wọ̀lẹ́ yẹtọ̀ ọwọ́ tù kódà wọn ò ní mọ ṣègbọ̀nsẹ̀ èyí tó jẹ́ nọmba tù wọn ò ní ṣe nínú àlìjẹ́nà bákan náà wọ́lẹ́ ayé bùlù ẹ̀yọ́ ọ̀là àníṣẹ̀yọ́ ń bẹ̀ ó ti sọ pé báyọ̀ ká mú mi tó ká mú nǹkan tó ẹ̀kọ́ ni oyin ń bẹ ń bẹ omi wàrà ń bẹ ń bẹ ọtí tí ẹsọ tí àwọn na gbọ̀nsẹ̀ sára ń bẹ ń bẹ sẹ́yìn onímọ̀ ní mọ́kẹ́sẹ̀ rú rẹ̀. jannati tajri min tahtiha al-anhar. àwọn akẹ́rẹ́mọdọ̀ àbàtà ìsẹ̀ ń bẹ titoyin min asali musaffa oyin tí èso yin pé oyin ṣúgà kèéso yin wọ́n oyin àlàáfíà yin tó e torí pé náà wọ́n jáde sí wọn la àárọ̀ mọ́ omi wàrà ń bẹ́ẹ̀ tí ẹsẹ̀ yìí tí ó lè kàn yín lórí tí ó fresh ní gbogbo ìgbà. bákan náà ni omi tó jẹ́ omi lásán òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàn bá tiẹ̀ wá gbà ẹjẹ́ awò tó bá lọ pé ṣé omi àlìjẹ́nà ó sì ka ọgbọ́n àlìjẹ́nà wo ọdún tí wọ́n ti mu omi sẹ́mísẹ́m. wọ́n tí wọ́n bá torí ẹ̀mú mi zemzem lọ́lọ́ mọ́ fi ṣe fún yẹn wọ́n fẹ́ mú ta ṣe bísímìlá àwọn asàdúà asàdúà asàdúà àwọn amúmi yẹn. níbẹ̀ nù àwọn àfáà tí wọ́n mú tí wọ́n sàdá kọ́lọ̀ fún mi ní mímọ̀ wọ́n sì di onímọ̀ tọ́lẹ̀mìlá kánú ayé. ìpè àwọn náà kọ́ jẹ́ kọ́ fún wa àwọn fẹ́ mú mi zemzem asàdúà ọlọ́run lábẹ́ kí wọ́n sọ pé wo mi yìí ṣe wa tàbátí wàá bẹ ọlọ́run zemzem yẹn pé àníyàn tí ni pé kí wọ́n náà kó o jẹ́bọ̀ náà ṣe mú àwọn oògùn sirop nítorí kọ́lọ́ wọn lè fún lálàáfíà ó ti mọ̀ pé kìí sóògùn nínú fún lálàáfíà bẹ́ẹ̀ náà láti mọ̀ mumi sẹ́msẹ́m àwọn ọlọ́pọ̀ lára ẹ̀ ẹ wá jẹ́ àwọ ojúsùn yẹn ẹyọ kan yẹn ẹ wá wo àtọ́dún thousands of years tí wọ́n ti mú omi yẹn lọ tí wọ́n ti mọ̀ mú lọ láti wá mọ̀ pé ajẹ́kọ́tọ́lọ́ ń bá ní àwọn odò ń àníbi wá ní ẹ̀ẹ́ní ṣègbọ̀nsẹ̀ ńbẹ̀ ẹ̀ẹ́ní ṣèyọ́ ńbẹ̀ ń yóò tẹ́ lè jẹ wọn wọ yakunu tọ amuhum oúnjẹ tá a bá jẹ náà jẹ nàyẹn o nígbà náà lọ́hùn àníbi ní jùsẹ́ùn àníbi ní ohun tá a kẹ̀ mọ́ síbẹ̀ ni pé àmọ́ ògùnfẹ̀ ìgùnfẹ̀ lásán ní ọmọ sí kí ni a ní ò sí ò sí nọmba tù a ní akẹlẹ̀bẹ̀ a sì ní mọ̀ bì ṣàkóso àlọ́ mi tí ọkọ̀ bá kọ kọ̀ láti kọ̀ nọmba tù kò wá ní nọmba wán. wọ́n wá pé ó bì í ọjẹ́ àtẹnu náà lọ́gbà jẹ pọ̀ jáde kò síbẹ̀ ńbẹ̀ ànábì ní oúnjẹ yóò ta lè jẹ nǹkan táwọn fífi ni pé ikùn wa tún fàkù òun náà ni pé á tẹ̀wọ̀n gùnfẹ̀ sábà pé gùnfẹ̀ náà láyé òórùn gùnfẹ̀ mọ́ disturb ẹni tó gùnfẹ̀ gan abẹ́ntí rẹ̀ sábà wá gùnfẹ̀ yẹn òórùn tí wọ̀rọ̀sùn kàrọ́sì ilmisk tàbá jẹun ta yóò tọ́mọ pé ǹjẹ́ ní tọ́lẹ́tì mi ìrọ́ kò síbẹ̀ láti jẹun náà ló fi jẹ́ kó wọ́tọ́ ọmọ sọ pé ẹ̀sábà wà ní ẹlẹ́ báyìí ẹ̀sẹ̀ kìíní kan báyìí àwọn alákìídà ẹlẹ́sẹ̀ kìíní kan àwọn òṣèré àkìídà burúkú kẹ̀ níwọ́n náà nìyẹn tó fi ń takò àwọn tó ń ṣe súnà. náà ibi tí ń lọ náà nìyẹn tọ́wọ́ sọ pé èyí náà sábà pé bó ṣe tọ́lẹ́tì àlìjẹ́nà kò sí tọ́lẹ́ẹ̀tì ní kíni lálùjẹ́nà o ó tún mọ̀ pé gbájúmẹ́sìn rẹ gbájúmẹ́sìn rẹ dáadáa tọ́ba ti gbájúmọ́ ẹ̀sìn rẹ ọlọ́run ó fi ọ́ sálùjẹ́nà èyí tó ga ń bẹ̀ láti ní ká gbájúmọ́ àtúkàr torí àtúkàr yóò mọ bí ìbalẹ̀ ọkàn yóò mọ yí ọkàn bá a lè sọ fún wa lánàá yóò sì mọ jẹ́ kíni yóò mọ jẹ́ kí gbogbo nta àbàmọ̀ sí kọ́ mọ̀ sí déédéé ohun tó lọ́wọ́ ọba wa ń fẹ́. látà nítorí bẹ́ẹ̀ ni wọ́n fi ní ẹ̀rí oògùn ní ọmọ ajáde lára wa yàtọ̀ sí ìgùnfẹ̀ àdébí ni oògùn yẹn náà tí ọmọ jáde lára wa tó ogun bá ti ń jáde báyìí òórùn àti ọmọ sọ pé oògùn ara ẹlòmíì ní fi ń sáyẹn ó pè ń sáyẹn tó bá bẹ́ wulẹ̀ èèyàn mu tó bá dún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọn náà àwọn táwọn bá tún ṣe kí tó máa ń ọ̀làlì jẹ́nà òun yóò ta lè jẹ kò tiẹ̀ sí pé ìyàwó dáná tán aṣọ rẹ̀ fi ń rùn lára rẹ̀ ayọ̀rọ̀ ọ̀làlì jẹ́nà làwọn fi yá fákìá tí wọ́n làwọn fi yá máa yá dà òun ń tẹ́ bá ti ọ̀dà fún pé afẹ́ báyìí nǹkan náà mọ̀ dénà ni afẹ́ báyìí nǹkan náà mọ̀ dénà ni ẹ̀yẹ tẹ̀ mọ́ ọ̀dà ọ̀dà lásán ní ń ṣe kíni níbẹ̀ fún ọ̀làlì jẹ́nà kéèkéyàwó kan tẹ̀ mọ́ gún yẹn ọ̀fẹ́ mọ bẹ su ẹsẹ̀ bẹ gbá ẹsẹ̀ bẹ àwo ohun tẹ́ ẹ bá ti fẹ́ àtọkọ àtàyàn náà mọ̀déwájú yín ó túmọ̀ àkókò tún sí kí ni kò sí lè dáná ẹ̀sà béèrè fún oúnjẹ oúnjẹ dé ni. lẹ́tà nítorí bẹ́ẹ̀ anábì ní oògùn náà mọ̀ jáde bí alimiski lára wa ọwọ́ ni yul amúnà tẹ̀sídé walhamd kama yul amúnà nafas. ọwọ́ ni báwa bẹ́ẹ̀ náà jẹ́ nìyẹn gẹ́gẹ́ bí o ṣe jẹ́ pé mímí lò kèmí mi lọ rẹ̀ wọlé tẹ̀lé kọ́ ẹ̀ sáà mọ́ mí yẹn bẹ́ẹ̀ náà ọlọ́run mọ̀ nù ní ìsàfọ̀mọ́ every time báyìí ń tá kàmọ́ sí gbogbo ní ha. subhanallah walhamdulillah la ilaha illallah. kalimatani hafifatani ala lisani sakilatani fil mizani habibatani ila rahmani. سبحان الله وبحمده سبحان الله العظيم ohun tá a mọ̀ sẹ́mẹ́ wọn ní ẹnu rẹ̀ dẹ́rẹ́bà ṣe mílò òkè mílò ọlẹ̀ ni ó túmọ̀ pé kò sígbà kan tí ẹnu wọn papọ̀ wọn nígbà sọ pé wọ́n mọ̀ ti gbàgbé tòṣe àmọ̀ ṣe lọ continuous bẹ́ẹ̀ ni. àdìsẹ́ eléyìí wà ní oṣù nínú ọ̀fọ̀ wa Tirmidhi tí ń júwe pé wọ́n àbárọ̀ anàdìkírọ̀. wà á bárọ̀ anàdìkírọ̀ yẹ̀bìkọ́ bìjánàtì àfa wa ni ah gbogbo ohun tá a ti gbọ́ lọ́la ti mẹ́lẹ̀ àwọn àtàrù yìí sáfà àti ìbọ́sà àwọn àpẹẹrẹ mi nínú rẹ̀ wàláwó lámì yẹ kún fi dìkìrì yìí gẹ́yìrọ̀ ànàwó. wàláwó lámì yẹ kún dìkìrì yìí gẹ́yìrọ̀ ànàwó. torí ní ìlà fún bílẹ̀ ìlà ìwà mọ́ríṣídùú. Sọ́ríkúnà ìlà òbílé ìlà ìwà mọ̀ríṣìlú. Wọ́n gbogbo àwọn tó àkà yìí tó bá ti ẹ̀wà jẹ́ pé ìwọ ọmọ sí àfikáàrù fọ́lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá ọmọ rẹ̀ tí ẹ̀ ń gbogbo ògbà. Ẹnu rẹ̀ ń pa kórẹ̀ ni ògèdè ló ń pè, ọ̀fọ̀ ló ń pè, ẹ̀dá ọlọ́run ọba ló ń ké pè kókó bí àbùkátà rẹ̀. Ọ̀ kékeré ọlọ́run ọba tó da ọtọ́ pàṣẹ pé ká máa pè wọ́n. Tí àbá sì ń kẹ̀mí ń bẹ̀ tó tẹ́ pé ojú ń tọ́ ọgbọ́ yìí náà tó kò sojú kòkòrò kó báwo ló ti mọ àwọn àsìkáàrù yẹn ṣe. tọ́ka bá ti ṣe báyìí. ìlà òbí ìlà àìwà múríṣídú tọ́rí ikú nìlà òbí ìlà àìwà múríṣídú. tí ọba sì nǹkan kan mí ń bẹ̀ tó ti yẹ fi gbájúmọ́ àsìkáàrù àwọn tó ọgbọ́ yìí náà tó. ó ní torí pé kí ni àsìkáàrù yẹn o ojú ọ̀nà kan ni tí mọ́ tìyàn lọ bí tẹ́ mọ́ fi gé ọlọ́run gba tiẹ̀ tọ́kọ́ bá ní ìyẹn gba tiẹ̀ ọlọ́run gẹ́gẹ́ yóò ṣe kí ni ọlọ́run gba tiẹ̀ yóò nífẹ̀ẹ́ rẹ̀ gan ẹ̀tọ́ lọ́mọ yìí ti nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀dá ti máa ń bínú rẹ̀ ẹnìyẹn náà dẹni ẹ̀ ó dẹni bínú dẹni ẹ̀kọ́. bákan náà yóò wá jẹ́ kí ọmọ ìtọ́sọ́nà àtàrò tí mo bí ìtọ́sọ́nà fún yàn ọ̀nà tó dìtọ̀ ọmọ bí tó gbà ọlọ́run bọ́ وينهى الفتى عن جيبة ونميمة وعن كل قول بديانة مفسد وعن كل قول بديانة مفسد bákan náà sọ́tà sáàrùn wọn sí ni pé yẹn alifẹ́ta ìmọ̀ sí ọmọ ẹ̀dá fi àfikiri rẹ ti ọlọ́run fi rọ́pò assembly tó jókòó tẹ́kọ̀ọ́ lọ́rọ̀ lẹ́mọ̀ sọ mẹ́ni gbàtọ́ bá ti dájókòó gbàtọ́ bá ti dájókòó táwọn ọ̀sẹ̀ subhanallah alhamdulillah tó máa ń pẹ́ ẹ̀yin ọ̀bá wa dá sọ̀rọ̀ yìí ni sọ̀rọ̀ lọ́rọ̀ ọwọ́ ọ̀hà ẹ má wọ́ọ̀rì èmi ń ṣe fàájì pẹ̀lú ọba sọ́dà mi òun lọ́mọ fi ṣe panu kẹsẹ̀ pé kí látọ́ gbọ́ kíní ṣẹlẹ̀ ń tàn ẹ̀rí ya kíní ni ẹ̀rí bàbá kíní ni ni wọ́n fi ní yẹ́ni àlìfàtà angibatin ìrántí ọlọ́run ọba yóò mọ̀ sí ẹni tó rí ẹ bá pé yóò mọ̀ sí lọ́wọ́ kúrò níbi ọ̀rọ̀ ẹ̀yìn wọ̀nẹ̀mí ìmàtìn bákan náà yóò mọ̀ já lọ́wọ́ kúrò níbi òfófó yóò mọ̀ já lọ́wọ́ kúrò níbi òfófó kò òfófó ló mú níṣẹ́ gbogbo kọ̀rọ̀ ẹ̀kẹ́ tiẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ àtòfófó ni ọkọ̀ bẹ́ẹ̀ kọ́ sí wèé ni tọ́ba sọ ti nọmba one yóò bọ́ sí nọmba two tọ́ba sọ ti yá wájú ilé yóò sọ tẹ̀yìn ilé yóò sọ tẹ̀gbẹ́ yóò sọ tààrin bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin náà tó ọba tí ń sẹ̀rẹ̀ ti ọlọ́wọ́ ọba eléyìí ni òfin rọ́pò yóò gba àwọn méjèèjì lọ́wọ́ rẹ̀ wà á ń kú lè kọ́wùlìn lídìyà nẹ́tì mufsidun àti gbogbo ọ̀rọ̀ tí wọ́n bẹ̀sìn jẹ́ tí wọ́n bẹ̀sìn yẹ̀ jẹ́ tàbá ti gbájúmọ̀ nẹ́tì ọlọ́wọ́ ọba àdìkìrì yìí yóò gbà lẹ́nu wa sẹ́kọ́ ọlọ́wọ́ ọba wọn ti sọ fún wa pé ìtẹ́kùnlọ́ a nínú rẹ̀ ni al-amru bil wọ̀nàyí anilmunkar nínú rẹ̀ ni subhanallah nínú rẹ̀ ni àwọn àwọn gbólóhùn tó dọ́gba tẹ́dá ọmọ fi gba orí lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ẹ́dà rẹ̀ àwọn làkàna lànà azun azimu wọ́rọ̀ gọ̀bẹ́tùn. làkàna lànà azun azimu wọ́rọ̀ gọ̀bẹ́tùn. naam. bisikiri bisikiri. بكثرة الذكر لا أي نعم المواهدون لكان لنا عظم عظيم ورقبة نعم بكثرة الذكر الله نعم الموهد بكثرة الذكر الله نعم الموحد لكان لنا عظم tẹ́wọ́fẹ́ nípìn ìpín dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba dẹ́dà kò síṣẹ́ tí ó mú lọ́kùnkún dùn nípò wọn ní ẹ̀dá kun pààtì gbogbo onú káàrẹ̀ àwọn kẹsẹ̀tì àwọn olórin lọ́sọ̀kọ́sọkúsọ ìjọsọ̀rọ̀ àlùfàṣà pẹ̀lú pé islamic clinical music gbogbo eléyìí rí ni o. àwọn kẹsẹ̀tì alukur'an kò sínú mọ́tò rẹ tọ́ba eh, gbọ́ sọ́rọ́tò alátẹ́ gbọ́ sọ́rọ́tò sọ́rọ́tò nẹ́bàì tọ́ba kò nẹ́bàì mudazir tọ́ba kò mudazir kò tún gbọ́ zalizala gbogbo ẹ̀ pátápátá tọ́ba ti ń gbọ́ alistima alukur'an ìmọ̀ tẹ́tí gbọ́ alukur'an wọn ni ọmọ gbẹ̀sìn àwọn ti ń kà ní. ayé rẹ̀ ó sì mọ̀ tó ìmọ̀kànbalẹ̀ ọmọ dé sínú gbèsè ayé rẹ̀ ó tún mọ̀ ní rẹ́kọ́ọ̀dù pé tọ́ba ń tẹ̀sí rohun tó ń fetí rẹ̀ gbọ́ wọ́n tún akọ pé òfetí rẹ̀ gbọ́re wọ́n là kọ́dísẹ̀ ẹ̀dà kọ́ọ́rí ẹtí ń kàrò kọ́ránì mọ̀ sórí rẹ̀ àtàmọ́nsẹ̀ ní àhú kọ́dà ẹni tó náà ń gbọ́ náà sórí rẹ̀ wàjáàlì sùhù màsòdò ayẹwo màyíta ẹ tó bá jókòó mi wọ́n ń kàrò kọ́ránì òun náà sórí rẹ̀ kọ́dà tó bá jẹ́ pé àlàyé ni kọ́dà tó máa ń kàrò kọ́ránì lẹ́gbẹ̀ẹ́ ibi tó kù gẹ́ wà wọ́n lòun náà òun náà sì mọ bẹnẹfìtì ń bẹ̀ àwọn sọ kókò àwọn kókò lọ sí orí tẹ o látàrí pé orí tí wọ́n sọ gbọ́ yé lọ ni o <laughs> látàrí havun

òun wá ṣe sùúrù pé èmi ò ní jọ́ ìwọ̀n wọ́n ń gbọ́ kẹ́kẹ́ ti gbá èmi ò ní gbọ́ wọ́n ń gbọ́ tàwo èmi ò ní gbọ́ gbogbo àwọn orí pátápátá yẹn yọ́ wá ṣe sùúrù wọn pé ah, ẹ̀ já sí ẹ̀yìn ọ̀làjú pé mo ṣe sùúrù lórí àìlájú àìjọ́làjú tẹ́ ń pè mí yẹn ọlọ́run àwọn tí ní kutó ní ilà zuhasin azim àwọn tí wọ́n ní kutó tóbi lọ́dọ̀ wọn lọ́wọ́ ọba wọ́n ní àwọn làwọn sùúrù adé pé á ní sùúrù látàrí pé kí ni tá a fi kó àwọn àkàrò sùúrù lánìí a ní sùúrù láti mọ ṣe mọ́jọ́jú ọkàn nígbà tó jí láàárọ̀ kùtù mo ti jẹ́ báyìí sẹ́yìn ọmọ náà fújà ọba gba abisẹ́ rẹ̀ lọ ọjáde ńlé ẹnu rẹ̀ wíwo ọ̀sàkà ó jí lórí ibùsùn alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nusur àbí alhamdulillahi alladhi radda alayya ruhi wa adina li ọ̀ òfin sùúrù kọ àwọn oníyàwó àwọn ohun tá à ń fi pọ̀ ó ní sùúrù ni ọ̀pọ̀ àwọn tó ń ṣe tọ́pọ̀ ni ọ̀pọ̀ àti láti fi kẹ́kọ̀ọ́ àwọn ọ̀rẹ́ tí ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa wọ́n ní àtọ́bájẹ́pọ̀ àbá ń ṣe ni àbá nípìn tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa wọ́n rọ́gbẹ̀tùn ọ̀kẹ́jù àwa nípa kọ́ afẹ́ kọ́ bá ṣe mọ̀ rántí ọlọ́run ní ọ̀bá pọ̀ àní mo ṣe bọ́lọ́wọ́ bó ṣe mú wá bí òṣè fílà níbi lọ́wọ́ kò jẹ́ pé bẹ́ẹ̀ làwọn ní ọkọ̀ arọ́nú agbáṣkárù kẹkalẹ̀ àbá gbẹ́lànà kẹkalẹ̀ àbá kọ́ báwo láti mọ̀ àwọn tí ò ń gbàwọ́ láàmọ̀ ṣe wọ́n àwọn tó lóǹkà á dá wọn mọ̀ àwọn tí ò lóǹkà nínú rẹ ti ọlọ́wọ́n ọba á mọ̀ sàwọn náà tí ó pọ̀ lọ gbáà ó níbi kásìlá ti zikiri láì ní ìmọ̀ ni mo wà hádùn ó ní àbá pọ̀ lẹ́ni tí ọmọ rẹ ti ọlọ́wọ́n ọba lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n wàlákìn nànà ولكننا من جعلنا قل ذكرنا ولكننا من جعلنا قل ذكرنا ولكننا من جعلنا قل ذكرنا كما قل منا للإله تعبدوا كما قل منا للإله تعبدوا ولكننا ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń gbénu ayé lónìí à ń pera wa lẹ́rù ọlọ́run ọba à ń pera wa lálàzíkìrí àbáni látara ìmọ̀ kan tó jókòó ti ọ̀pọ̀lọpọ̀ ó látara ìmọ̀ kan nà ọlọ́run ọba wa ọwa kéré ó kéré kó bira rẹ̀ pé lónìí tó lẹ́yìn pọ̀ tiẹ̀ kírun pé ó ṣe kí ọlọ́run tó ti ṣe sọjí sa orúkọ uh, ọlọ́wọ́n ọba bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa wa huwa as-sami'ul 'alim ṣé wọ́n tó ti rẹ́ ti ṣe bisimilah nígbà tó fẹ́ ṣe kíni tó fẹ́ bẹ̀rẹ̀ àti jẹun ọ̀pọ̀lọpọ̀ wa náà ti wọṣọ láàárọ̀ ìfà sàárẹ̀ ti ṣe àdúrà tá a mọ̀ ṣe ká tó ṣe kíni ká tó kaṣọ bọ̀rùn bàtà àti fẹ́ lọ wẹ̀ abọ́ aṣọ

wọ́n yóò kúlì fún lọ síbẹ̀ ní àfáà mi ànẹ́bí ni a sọ fún pé ó lò ó gbó ẹ̀kọ́ ẹ̀mí ó lò ó ìtumọ̀ pé túbùlì aṣọ yìí wọ́n ó lò ó gbó ó lò ó tí ó gbó wọ́n yóò kúlì fún lọ tó bá gbó rà mí ẹ̀wọ̀n méjì túbùlì wọ́n kí ni wọ́n ẹ̀jẹ̀ awo bó ṣe kéré yẹn pé àníbi lọ́tì ẹ̀ ní awi tàbá ó yẹ pé tọ́ aṣọ tẹ wọ̀ yìí onídàá sọ kíní kan èyí tá awi yẹn ti jẹ́ ẹ̀kẹ́ àdúrà sanibi ti rọ̀ sínú ẹ̀ bámbám bá a ṣe wí nìyẹn. ó ní látara ìmọ̀ kan wa ogun tá ànábì mú wáyé kọjú àwọn èèyàn lójúmọ́ àfi tí ẹ̀dẹ́ ẹgbẹ́ wa àsikáàrù táwọn èèyàn gbé kalẹ̀ tí ò ní garanti pé ọlọ́wọ́n ọba ọgbà torí kọ́ ọlọ́wọ́n ọba ògbélé wa lọ́wọ́ lọ́kọ̀lọ́kọ̀ gbajúmọ́ agbẹ́ta nẹ́bìtì sallallahu alaihi wasallam amọ̀rin nǹkan mi tó jẹ́ pé fúnra wa ni ọlọ́run tá à ń torí wa ló fi kó ànẹ́bì pé ànẹ́bì ọkọ wa ànẹ́bì wa kọ́ gbogbo àwọn àkàrò yìí àwa mọ̀ tí mùsùlùmí tí ọ̀tí ẹ̀ mọ́ tasawud kápẹ́ ìlú kọta àtáyá tí ọmọ àtáyá gbogbo àwọn tá à ń ṣe níbi sọ̀ láti lásán lọ́pọ̀lọpọ̀ ọmọ. pé kíkà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ká tó fẹ́ pé kí ni rẹ̀ rẹ̀ yọ gbajúmọ̀ torí pé ẹni tí ń pò gèdè ẹni tí ń pọ̀fọ̀ ọlá pé ni pé ẹni kẹ́kẹ́ gbé ó gbé ire wádò òun ọlọ́kẹ́jú ọfẹ́ rẹ lóòótọ́ ṣùgbọ́n ìta nẹ́bì ni kó wí tí ire ó fi wádò rẹ̀ kò sí kíni kò wí. tàbá a mọ bí nǹkan yìí ṣe wúwo tó gbèsè pàtàkì tó nù gbèsè ayé wa tẹ̀mọ́ kọ́lá mi ná nínú ilẹ̀ ìta àbúdì bẹ́ẹ̀ bó ti jẹ́ pé ìjọsìn wa náà kéré fọlọ́wọ́ ọba dẹ́dà sàtò kọ́ àwọn ìjọsìn táà ń sè yẹn fúnra wa ni kìí ṣe pé ọlọ́wọ́ ọba la fẹ́ fi àwọn ìjọsìn yìí la fẹ́ fi gbéga káwá bọ́ sínú àwọn àpẹẹrẹ yẹ bá ṣe ní àwọn namazij nínú àwọn azkar anabi wa sallallahu alayhi wa sọ fún wa pé ẹ̀rí àwọn gbólóhùn kan bẹ tẹ́dà bá bíi kéèyàn mọ tẹ́rọ̀gì kalẹ̀ fúnra rẹ̀ náà àlìjẹ́nà ni àlìjẹ́nà ti wà tọ́pátọ́ wà àlìjẹ́nà àwọn gbọ́dọ̀ yìí tá a bá ń wí à ń tún lé wa sí kalẹ̀ ni tọ́pẹ́ yẹn wọ́n fẹ́ kamọ̀ ìkúìpù ẹ̀ kalẹ̀ ayé láti máa ṣiṣẹ́ rẹ̀ wọ́n ní kí ni ẹ mọ̀ pé àlìjẹ́nà o yèpẹ́ àlìjẹ́nà ohun tó mọ́ ni tó jẹ́ pé tùràrí ni omi rẹ̀ náà omi tó mọ́ kẹta nìkẹ́ sómi ẹjọ́ sí rẹ̀ bákan náà àwọn igi tí ń bẹ lálìjẹ́nà láfi láàmú ọlọ́gi kalẹ̀ òun náà ni subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar sáré àwọn àkàrò tá a ṣe jẹ́ àmọ́kẹ́sẹ̀ subhanallah subhanallah tó ṣe lọ tọ́pọ̀ rẹpẹtẹ tó ní alhamdulillah alhamdulillah alhamdulillah tọ́pọ̀ rẹpẹtẹ onílá ilá ilẹ̀lọ́ láyé ilẹ̀lọ́ tó ṣe náà tọ́pọ̀ lọ rẹpẹtẹ tọ́wá ní allahu akbar allahu akbar tó ṣe tọ́pọ̀ lọ rẹpẹtẹ gbogbo bó ṣe sẹ́lẹ̀kọ̀ fẹ̀yìn ọ̀dà o ṣùgbọ́n tó bá fẹ́ kọ́tọ́ lágbára jù ọ wá ṣe é ní akẹ́pọ̀ gbogbo tó kàlẹ́ ọ̀tọ̀ subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar tọ́bátọ́wọ̀ wàlá hawla wàlá quwwata illa billah èyí tó bá ṣe papọ̀ ni ọlọ́lá ó wíwo jù kò ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ lọ́bi jẹ́ pé nínú àkàrù tá a mọ̀ ṣe níbi sọ̀lá àtàbá kírun tẹ́ subhanallah alhamdulillah allah akbar tá a mọ̀ ṣe nì tá a pé ó pé subhanallah tàdí àbí alhamdulillah tàdí tírì allah thirty three àwa fi la ilaha illallah àá sì parí ọgọ́rùn-ún nínú súnà wọ́n ní ngbàtà ní ká kẹ́kọ̀ọ́ ní lọ́la ọkẹ̀lẹ̀ subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar èyí tó fi ṣe sẹ́pẹ́rẹ́tì ni ẹ̀rí wà fún kò ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀fun ọ̀ka kò ṣe ní ọ̀kọ̀ọ̀kan ẹ̀rí tó wà fún kò kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n láwọn àkọọ́lẹ̀ tá a rí lọ́dọ̀ àwọn sọ̀hábà àtàwọn àfáìsì gidi ní kí wọ́n lè ta bá tún kẹ́kọ̀ọ́ yẹn ọtún lọ́lá dùkàṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ lóbi jẹ́ kó tọ́ba rẹ̀ lómi tọ́ka yẹ pé ẹ̀ka ọ̀sọ́ yẹ subhanallah alhamdulilayi wallahu akbar subhanallah alhamdulilayi wallahu akbar kí bẹ́ẹ̀ kọ́ á farabalẹ̀ tí kọ́ lóun jọ́ mọ́ gbádùn wa ìpè ẹrú mi ní ń pè mí pẹ̀lú ìbáralẹ̀ yìí jẹ́ báwa ni òsè ní gbà tọmọ wa wọ́n fi ẹkún mi lọ wọ́n fi ẹkún mi lọ láti ah, ah. bẹ́ẹ̀ subhanallah alhamdulilayi wallahu akbar subhanallah alhamdulillah wallahu akbar àní kánjú ṣe torí pé àwa ní òfò rè kánjú torí pé àwọn tọ́lọ́ ló wọ́n sọ rè kánjú fún àwọn làwọn tí wọn mọ wọ ọlọ́wọ́n ọba kó tó pé ayé lọ́mọ lẹ́mìí wọn ló fi ní man kana yuridu hayata dunya wa zinataha ọlọ́wọ́n bá ní á kánjú fún nínú ẹ̀ ní pẹ̀lú ṣùgbọ́n tí máa wà lè kíyàmà àwọn alágbèsè ayé náà mọ lọ rẹ̀ á sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kan bákan náà anábìwọ̀ sallallahu alaihi wasallam ànábì tún ní a ah, ẹ̀rí kámọ̀jẹ́kẹ́nu wa kámọ̀jẹ́ ó wíwò ẹlẹ́mi lè pé ń kọ́hún lẹ́nu ni ànábì ní àwọn gbólóhùn méjì yìí ànábì ní wọ́n wíwo wọ́n fúyẹ́ lórí ahọ́n kí ẹ̀ bá fẹ́ wí ṣíṣe ìtọ́nà ọba ti gbàjọba orí ahọ́n èèyàn tó pé orin kíkọ láwọn orin kórìn nì lẹ́nu obìnrin mi ọ̀fẹ́lẹ́ gan bẹ́ẹ̀ náà lẹ́nu ìyá mi èpè ìpérò ọlọ́run jàdó àlọ́ bẹ́ẹ̀ lọkùnrin mi náà ìpérò ọlọ́run jàdó àlọ́ nínú ilé ẹ̀kọ́ yóò ti kọ́ síbi kan ni nígbà tó ọ̀rọ̀ ṣẹlẹ̀ tàyè ṣẹlẹ̀ oníkèrè san fèrè san kìí wọ̀ fún kìnìkan yóò máa ń gbogbo ẹ̀ amọ̀rí odó kìnìkan àákílódé bẹ́ẹ̀ náà ní níbi ewu ẹlẹ́mí ọmọ sin bíi pẹ̀lú rẹ̀ ní dísínárì ewu wà ní àníbi wà ní ẹ̀dẹ́kùn àníbi ní kẹlìmẹ̀tàn àníbi ní gbólóhùn méjì kan bẹ kọfífàtàn alẹ́lẹ́sàn àníbi ní ó fúyẹ́ lórí ahọ́n ṣùgbọ́n tàbá ṣe ló fúyẹ́ lórí ahọ́n yẹn olùmọ̀ wípé ṣé àwájú báyìí lọ ó ní òun ní bùkátà kan wá ní kọ́mọ sí astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayy al-qayyum wa atubu ilayh àbá tí ó ti bẹ́ẹ̀ lọ àwọn tó bá mi ju ilé lẹ̀ lọ. mo tẹ́ pé mo ṣe wí wẹ́rẹ́ kọ́lá kan sọ pé astaghfirullah iṣẹ́ mẹ́wàá náà ni ó ṣe kọ́lá lè tọ́hìn sí wa ní o iṣẹ́ mẹ́wàá iná ẹ̀ iṣẹ́ tí ó ṣe. wọ́n á pè à mo tọ́ bá wọn ju astaghfirullah ọkàn ni a mọ̀ sí náà ni. Allah subhanahu wa ta'ala fún wa ní kútùbà sínú al-Qur'ani wa qultu astaghfiru rabbakum innahu kana ghafara yursilis samaa'a 'alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara ẹnití wọ́n mọ tọ́fẹ́ bímọ láyé astaghfirullah ọ̀dá òjò astaghfirullah ẹni tí owó ọ̀ma lọ́wọ́ owó òkójọ ọkọ́jà kàkàtà astaghfirullah gbogbo àwọn nǹkan yìí ti wà nù ẹ̀ lánàbì fi wájú pé ẹ máa wò torí kọ́ fẹ́rẹ́ lórí ahun ànábì ni ó wíwo lórí òṣùwọ̀n sáà pé òṣùwọ̀n ń bẹ lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà tí wọ́n fi wọn iṣẹ́ rere wa àti iṣẹ́ kíni àti iṣẹ́ burúkú wa kódà ànábì jẹ́ òye wa pé tọ́mọ fi láàyè ayé lọ́la òsínú òṣùwọ̀n àti ìṣe ìbìtàn ọkọ̀ pé yóò sì tẹ̀wọ̀n yọjà kéèlì yóò di gbogbo sẹ́yìn kù lọ kẹ́lí òṣùwọ̀n tọ́lọ́wọ́n ọba adẹ́dàgbà kalẹ̀ tẹ́ bá gbé gbólóhùn méjèèjì sí ọyọ́ já scale yọ já scale ọwọ́ bákan náà habibatani ila rahman ọlọ́wọ́n bá sì ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí gbólóhùn méjèèjì gán kí ni nǹkan subhanallah wa bihamdihi ọ̀kan nìyẹn subhanallah al-azim ẹlẹ́ẹ̀kejì nìyẹn سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله tọ́lọ̀ bá ti wá láìkí gbólóhùn téèyàn sọ sọ pé yọ láìkí ẹnìyàn náà ló fi ní ẹ̀rí àsìkìrì yìí tí ọba ti ẹ̀sìn kankan ń bẹ̀ yọ mọ̀ mú wa súnmọ́ ló fi ní tọ̀rí kún ìlà òbílẹ̀ ìlà ì wọ́n mọ̀ ṣìdù. ولو لم يكن بالذكر غير أنه طريق إلى حب الإله ومرشد طريق إلى حب الإله ومرشد bẹ́tí ọba ti ẹ̀ sí nkankan níbi àdúkàrù tọ́jú pé ọlọ́run ọba ọmọ nífẹ̀ẹ́ tó kọ́lọ́run fẹ́rẹ̀ gbólóhùn yẹn àkọ́rẹ́ tí ó jẹ́ oyè òní sọmọ kó lórí tí wọ́n ń ṣe èrè fún tó kájọ tọ́jẹ́ pé ọbẹ̀rẹ̀ sí kọrin báyìí ó ti ná ó ti gbàgbé pé nọ́mbà wà

ọlọ́run òun ní sìn náà òtọ́kọ́tọ́ ọlọ́run èyí tí ọwọ́ ti lápò tiẹ̀ ọ̀tọ̀ lọ lé pé ìjẹ́ lówó sí olórin yóò dákẹ́ ọlọ́run ní máa ń dàkún yẹn fàdù wà máa ń dà láàyè báàkì ló fi jẹ́ pé ẹgbájúmọ́ ìrántí ọlọ́run ọba lọ́nà tá nẹ́bí là kalẹ̀ alákọ̀ọ́kọ́ lélẹ̀ yìí. èyí tẹ wí ìṣe yẹn lè ṣe lórí mẹṣin àbí kí ẹ ètò fi pé ọ̀rọ̀ àgbà àwọn kẹsẹ̀tì gbọ́kúgbọ́ nínú ẹni bí ṣe ń wí wọn náà ń wí pé kíní kan kíní kan ìgbà tí wọ́n ní kíní kan ọ̀wá omiri omi ara à ó sì ń fọjú ayé rẹ̀ ṣòfò. bó o ṣe ń tẹ machine rẹ tó ń tẹ tó ń rẹ sọ nǹkan subhanallah wa bihamdihi kódà o lè mọ wí lórí pé torí pé tí wọ́n fẹ́ nǹkan tó dùn subhanallah wa bihamdihi subhanallah ìrẹ̀ azim subhanallah wa bihamdihi ó àkókò lùlù sí o gbọ́dọ̀ bá a fúnra rẹ gẹ ó rí pé ara rẹ yóò mọ̀ sí kíni kódà kó mọ̀ rẹ bá ń ké. kódà kìí ṣe kọ́ mọ fi sun ọlọ́run nírẹ̀ pé ẹ ti bẹ́yẹn kan ẹ lójú màmá ẹ ṣùgbọ́n ẹ la azikiri abila ila ilallah alimalikul hakul mubin muhammadu rasulullah sadiqul wa'adil amin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọmọ wi ọmọ rẹ tí wọn ti tọ́wọ́n ẹ̀ bá ti fẹ́ sọ̀rọ̀ ó kó náà para mọ́ wi. ṣé àti ẹ̀rí pé mùsùlùmí tó bá gbóná la ilaha illallah wọn lọ pé la ìyá ìyá ìyá ìyá ìyá ìyá táwa ànábì ní istahu lisana abnaikum ẹ sin ahọ́n àwọn ọmọ yín pẹ̀lú kíni pẹ̀lú gbólóhùn la ilaha illallah wallahu akbar ahabbu ilayya mimma tala'at alayhi shams. anábì ní èmi tí mo jẹ́ ń tọ́lọ̀ wọn bá rẹ́ sí yín kí n sọ gbólóhùn subhanallah walhamdulillah wallahu akbar kí n wí papọ̀ báyẹn anábì ní gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta ni mo nífẹ̀ẹ́ sí sọ́mọ́ ní kí mo nífẹ̀ẹ́ sí kọ́lọ́hùn òsì kan láì mo nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tó ń rùn rẹ̀ tó ń rùn yọlé lórí lórílẹ̀ ayé lọ ó túmọ̀ pé mo fẹ́ràn ju ilé lọ mo fẹ́ràn rẹ̀ ju ọkọ̀ lọ mo fẹ́ràn rẹ̀ ju gbogbo dúkìá táwọn yẹn máa ń rẹjú sílẹ̀ yẹn mo fẹ́ràn gbólóhùn yẹn kí n mo fẹ́ràn rẹ̀ gbogbo nǹkan tó ń yọlé lórí lórí ilẹ̀ ayé lọ. anabi sọ fọkàn náà wọn sọ hábà anabi ni ṣé kí n ọ tó ń adùlùkà àlà kẹ́ńsì ní sílẹ̀ inú àwọn pẹpẹ ọrọ̀ àwọn ìbùkún ìyọ́nà Allah subhanahu wa ta'ala ṣé kí n kí n eh, pé owó kún àkáǹtì sáà jẹ́ náà. à ń tọ̀ wúlò ń fẹ́ ànábì ni kúl sọ la hawla wala quwwata illa billah ànábì ni sọ gbólóhùn yẹn mọ̀ sọ gbólóhùn tó bá ti ń sọ inú àwọn akọ́kọ́ ẹ̀rọ àlùjẹ́nẹ̀ tí mẹ́mẹ́ yóò sì mọ̀ jẹ́ tiẹ̀. èyí tí wọ́n tọ́ ìwọ obìnrin náà wala quwwata illa billah tọ́lọ́n bá ti gbé pẹpẹ tàlìjẹ́nà fún ọ táyé yẹn náà kọ́kọ́rọ́ owó ní oṣù kìíní wọ́n wá dọ̀rọ̀ náà láyé àwọn eléyìí nìkan ọmọ wí. anábì tó tẹ̀síwájú gbogbo àwọn asọ̀rọ̀ táǹkà yìí ó wà ní sahih muslim ó tún wà nù tírafà wa al-bukhari rahimahullahu rahmatan wasi'a anábì ni àyà one thousand iṣẹ́ rẹ̀ one thousand pèsè ẹ̀jẹ̀ ká gàrà ọ̀dà yín sàtọ̀ kó tábà iṣẹ́ rí ẹyọ kan mélòó lára tí wọ́n mẹ́ mẹ́wàá omi mẹ́jọ tó jẹ́ seventy omi mẹ́jọ yóò tẹ̀ jù bẹ́ẹ̀ lọ àyẹ̀bí wa ni tẹ bá fẹ́ mọ deposit, one thousand goods iṣẹ́ rí ẹgbẹ̀rún kan lójúmọ́ pé tó ti sọ̀ pé mo ṣiṣẹ́ rí ẹgbẹ̀rún kan ẹ má ti ká gàrà ọ̀dà yín o ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ ah ẹnìkan máa kéfà yẹ́kṣibù alifa asana báwo lèyàn ti fẹ́ ṣe lójúmọ́ ọ̀rọ̀ wákàtí márùn-ún tá à ń kí lójúmọ́ kẹta bá rò tọ́ba ní ládàá jàmá twenty five twenty five twenty five kárùn-ún gbogbo seventeen Eh, irun Asuba, twenty five àyílà twenty five asiri twenty five magrib twenty five ìṣáì twenty five ọ̀dà wítìrì náà kákó twenty five ṣé owó ẹ̀dì tó five hundred. Ah. báwo láti wá rí ṣe tábìlì àṣìṣe èrè one thousand lójúmọ́ wà nẹ́bí sàlàyé fún wa àwọn ń béèrè way out bí wọn náà tí wọn náà jó lè ṣe ń béèrè way tó fi ọ̀rọ̀ lè jà òpùrọ́ wọn náà tún kọ́ sẹ́ ọ̀rọ̀ ó sì náà wọn náà àwọn tó wá jó lórí rẹ̀ tà nípa afẹ́kájọ jọ wọn àwọn abẹ́rẹ́ lọ́wọ́ nẹ́bi pé how come báwo la ṣe lè rí sàkó wọn nígbà tẹ́lẹ̀ sọ pé ah tẹ́lẹ̀ sábà nùhún dájọ́ one thousand nígbà lójúmọ́ ilé ní lọ́sọ̀ọ́sọ̀ hundred thousand ah báwo lẹ ṣe ń ṣe ibi sẹ́yìn náà lájọ́ ń ṣe ọmọ béèrè ọmọ tẹ̀lé kí kódà ó tún lè wò ó pé àbọ̀lọ̀ àbọ̀lọ̀ sẹ́bọ́ ni wọn náà wá pé wọn náà lọ wọ ẹgbẹ́ kan ọlọ sẹ́sùn kan ọlọ sí kẹ́kẹ́ ìrọ́lọ̀ pa fúnra rẹ̀ o àwọn kan fowó orú yẹn sẹ́ni o. àwọn wà nẹ́bi oríire nígbà wọn láti rí i ṣe ànẹ́bi ni yẹ́sùbáwò ní àtẹ̀sídéhà anábì ní téèyàn bá ṣe ọgọ́rùn kan tẹ̀sídéhà tó ṣe subhanallah tó bá ṣe ọgọ́rùn kan rẹ̀ lójúmọ́ anábì ní fatuktabu lahu alifa asana anábì ní wọ́n kọ iṣẹ́ rẹ̀ one thousand kalẹ̀ fẹ́ni tó bá ṣe subhanallah tó bá ṣe lójúmọ́ subhanallah wa bihamdihi subhanallah al-azim àbí la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin gbogbo àwọn tó ní tẹ̀síbíhù nínú yẹn gbogbo àwọn àtàrù yẹn. fàdébí ní tẹ́yẹ̀ bá fi wọ́n kọ ẹgbẹ̀rún kan ṣe dáadáa fún ọ wá ní kódà wọ́n tún ha tún wà parí wọ́n tún parí fún alifa khatiha àṣìṣe one thousand tó ṣe wọ́n parí fún tọ́ba wí la ilaha illa eh, subhanallah wa bihamdihi subhanallah al-azim tọ́ba sọ gbọ́n kan lójúmọ́ àníbi ni wọ́n rìkọ́dù one thousand dáadáa fún wọ́n tó pa àṣìṣe rẹ̀ one thousand wọ́n parẹ́ eléyìí àfàwọ̀ Abu Dawud Tirmidhi Nasahiyu uh, wọ́n gbé jáde náà àdìsí àfàwọ̀ Anas. bákan náà ah, àníbi tún ni ẹni yóò ń gbà tó wọ́n fẹ́ jáde nílé rẹ̀ wọ́n fẹ́ jáde nílé tọ́wọ́ sọ pé bismillah pé pẹ̀lú ọkọ̀ ọlọ́mọ fẹ́ fi jáde o kì í ti pé mo sàgùn kan o ó kọ̀ ọ̀rẹ́ mo fẹ́ fi jáde wọ́ ọlọ́mọ o ọwọ́ ni tawakkaltu ala Allah ibi tí ń lọ yìí náà wọ́n mọ gbára lé o nígbà tó o fi dé nǹkan mọ́ra ọ̀tún nǹkan lápò ńlọfẹ́ lọ fi sin gbèsè kò sí pé nǹkan lọ́fẹ́ fi wọ́n lẹ́ sọ́ọ̀bù tó fi tà torí pé tọ́ọ̀ bá ń ṣe àwọn eléyìí tó ń gbólóhùn yìí kò ní ṣiṣẹ́ fún ọ torí pé ọ̀kẹ́ ní ọgbára lọ́lọ́run ni kẹ́sì ń bẹ lápò rẹ̀ ọ̀kẹ́ ń bẹ tó dèmọ́dì ọ̀kẹ́ ń bẹ tó fi sáré ọ̀kẹ́ ń bẹ tó dákọjá ọ̀kẹ́ ń bẹ tó ti wẹ̀ pé ó wì tọ́jọ́ pé ahọ́n rẹ̀ wì ara rẹ̀ náà wì kì í pé àrùn أنا بين طبعا دني بسم الله توكلت على الله آه ولو قلنا بمقبرة لي ولو ما ولا حول ولا قوة إلا بالله سنفوي قتل الموقف كوي سنة الكلمة الجنة فالجنة لا حول لكم قتل الله تي أدني ستيزي سو بسم الله فرع كقرب كي ما سيورفني يعني توكلت على الله ومن يتوكل على الله فهو حسبه الله بوتو فيه فدي أي متى تاني أي فرانتي بي إذا تقول كنسي وا أنا تبعت كم متى تاني بسم الله tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ànábì lẹ́sẹ̀ kẹsẹ̀ wọn ti mọ̀ dàlóhùn ó ti mọ̀ pé òun táwọn mọ̀ dísà nígbà táwọn fẹ́ jáde ní ta níbi ní ká sèyí tábà tí wàá ṣe oògùn láwọn retí pé ọjẹ́ kọjẹ́ ànábì lẹ́sẹ̀ kẹsẹ̀ tọ́ba ti wí olè bọ́gbọ́ ó ní yukọ́ọ̀lù lahu aláwọn kúrò àmọ̀lẹ́kà kan mọ̀ sọ fún báyìí pé kò sí ìta ọlọ́run bá ti tu ọ lónìí mọ̀ wọ́rí òde tó ń lọ yìí ọlọ́run bá ti tu ọ. wọ́n wò kíìt ọlọ́run bá ti ṣe kíni ó ti dáàbò bọ́ wọ́n wò díìt wọ́tẹ́ni ha anihu ṣètọ́ọ̀d ìṣó wa sá pé lónìí èmi àti lágbájá àdéhùn tá a jọ ṣe ìmọ̀ràn bá dòwò pọ̀ lónìí. so ibi tá a dúró tá a fi gbà á ìkọ̀wọ́lé lè nìyí pẹ̀lú gbọ́lọ́wọ́ ọba a tún mọ̀ tẹ̀síwájú ní bàtà bá tún pàdé nígbà míì lórí àwọn àkòrí míì àtàwọn àjẹpé lẹ́yìn náà ni ọlọ́run wa kí ọgá ìdẹ̀ nìkọ̀ọ̀kan wa kó jẹ́ kí àtàrù náà kó jẹ́ kó bí ìfọkànbalẹ̀ sínú ìgbésí ayé wa. alhamdulilayi now account number tí a lè fi sọwọ́ sí táwọn náà bá tún fẹ́ dá sí ètò àlèwúdà òun náà ní zero zero zero five one zero three one seven nine gbogbo àwa tí a bá fẹ́ pè lẹ́yìn ètò nọ́mbà tí a ní a lè pè sí. a pè ń padà a pè ń padà èyí tẹ ní tẹ ló ń pè lọ́wọ́ nísìnyí ìwà ìgbọràn nìyẹn studio nọ́mbà ọ̀rọ̀. nọ́mbà tí a lè pè wọlé sí báyìí òun náà ni zero eight one twenty two ninety two twenty one eighty one tàbí ká pè zero eight zero seventy six zero three ninety six one four gbogbo ẹni tí bá ń pe nọ́mbà yìí tí ó jẹ́ pásítọ̀ wa nísìn ó ń tọ̀ ń tara rẹ̀ ni o náà èyí tí wọ́n pè fún yìí òun ni ká pè sí. Hello, salaam aleykum. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Iṣẹ́ àtúwà ti sàkíyì. Náà kí ni ìbéèrè yín káwọn ní oṣù fún ìbéèrè tiwa náà láti gba àṣẹ mú. Ẹjọ́ pàfún tó bá ní ni nínú sáré lò. Pàfún tó bá ní alukọ́ọ̀lù nínú alè lò torí pé pàṣẹ́ntì rẹ̀ níbàámu sọ̀rọ̀ àwọn onímọ̀ torí pé ńgbà tó yẹ ọ̀rọ̀ wá pé ṣé nájísù ni òun fúnra àbí kése mẹ́tìsì wọn ni pàṣẹ́ǹtì ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí torí pé alikọ́ọ̀lì kẹ́tẹ́ pé ọtí gẹ́gẹ́ bí ẹ burúkutu àbí kò ń kọ́ ń bù sí ìta náà tí wọ́n fi preservative lọ jẹ́ bẹ́ẹ̀ tí pàṣẹ́ǹtì rẹ̀ bá ti ju bíi two three àbí five lọ níbi pé ọmọ agbóhùn ọtí jáde àlè ló ìwọ́n ti máa ti gbóhùn ọtí jáde pẹ́pẹ́ ọtí gẹ́gẹ́ ń rùn bẹ́ẹ̀ tí content yẹn pọ̀ bẹ́ẹ̀ àlè ló kò sì jẹ́ mi. ìbéèrè tí a ní fún yín òun náà ni pé fẹ́rẹ́rì àbí ẹ ti ṣe tán. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. náà ni pé ẹ fún wa ní nǹkan méjì tó lè ṣẹlẹ̀ sí wa níbi sọ̀láàtì tẹ́pẹ́ àfisàn nǹkan pè ní bàdí bàdí. táàfì ṣe gbèsè bàdí. ṣùgbọ́n bàbá lè rún kún. bàbá lè rún kún náà. báwo láwọn ti ṣe bàdí yẹn. so àforíkẹ́ lẹ́ẹ̀mejì so àwọn sálámù. àforíkẹ́ lẹ́ẹ̀mejì síwájú ká tó sálámù àbẹ́ ẹ̀ gbà ẹgbẹ́ pàtàkì nígbà yìí. irọ́ ọ̀rọ̀ ẹjọ́ ẹjọ́ <laughs> so tabaka ti complete wọn wa sẹ́yìn. naam naam àti sálámù. àwa sálámù. naam àwa fúlikà lẹ́ẹ̀mejì. naam àwa sálámù àyè ti àsálámù. àní sàtáyàmú kó lọ́wọ́ bá ń ṣe dáadáa fún yín gbogbo àti bá mọ̀ sí gbèsè kọ̀bùlí àbí bàdí àní bùkátà sí àtáyà nígbà táwa fẹ́ ṣe ìforíkalẹ̀ yẹn àní sàtáyà ń bẹ̀ lẹ́yìn àgbà táwa foríkalẹ̀ sọ kí a mú mọ́ ẹ̀kọ́ tí àfàwà orúkọ yín. ìṣe àti láti ṣàfihàn. nọ́mbà yín ẹ̀fọ́ nọ́mbà yín pẹ̀lú ògbó ọlọ́run ọba wa ní kọ́lé oṣù shopping complex number twenty láti wá gbà fún owó báàgì kan so now àwọn retí ẹ lónìí wà lórí sọ́dọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n fẹ́. kílẹ̀ orúkọ yẹn ń pa àgbọ̀. abdulhaq abusumaya láti saki náà ìbéèrè tí síwájú tiwa. ìbéèrè mi fẹ́ bẹ̀rẹ̀ ni pé tí ẹ bá ń fẹ́ kí tarawí. so i mean tẹ́ ẹ bá fẹ́ kí wítìrì. so ẹ̀ ń kí méje àkọ́kọ́ yẹn ẹ̀ wá sálábù. so àlọ́ aláwa já. so bẹ́ẹ̀ bá fẹ́ dá ìrìn yẹn padà ṣé ẹ̀ máa kí mẹ́tẹ̀ẹ̀ta complete ni àbí ẹ̀ ọ̀kan ẹ̀ lọ́dọ̀ ẹ̀ máa bọ̀. nígbà tẹ́ ti kí méjì ẹyọ kan tó kù yẹn ẹ mọ́lẹ̀ lórí náà ni sódìẹ́ so ẹyọ kan tó kù yẹn lẹ́kàn mú wá sí nígbà tá ìbéèrè wa fún yín ni pé ẹ dákun ẹ ti rẹ́dí àbí. ìbéèrè wa ni pé ẹ dà ní ẹ̀ta àmọ́ fi wọ jẹ́nẹ́bà fún wa. mo àti ìyẹn jẹ́nẹ́bà. bísí mọ́ aláhùnmọ̀ jẹ́ mẹ́rin ṣèṣọ́n ọ̀jẹ́ mẹ́rin ṣèṣọ́n náà. ẹ̀gbá ẹ̀gbá ilé yẹn àwọn fẹ́ àwọn fẹ́ àníyàn tí náà wọ́n fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà tọ́lá níyàn tọ́lá níyàn kí ni báwo láwì. kọ̀lá níyàn ẹ̀kan. kọ̀lá níyàn ẹ̀ ń tọ́ ọlọ́run kọ́ bá àti ẹlẹ́sìn dáadáa ẹ̀yin náà wá sí ọ̀dọ̀ wa tírà àfikáàrù sọ̀bá wa mọ̀sá pẹ̀lú tírà ismi muslim odi mélòó odi méjì pẹ̀lú ògbọ́n ọlọ́run bá lọ́dọ̀ wa ẹ̀ rí gbà. nọ́mbà yín. naam wọ́n ní kílẹ̀ lọ́kọ̀ ayé eighty three kini eighty three eighty two naam padà eighty three eighty three lẹ́yìn ètò òun ó pe nọ́mbà tẹ́lẹ̀ pè wá sí naam. na'am a alaikum wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ya sa na'am àwọn tajidin àwọn ta na ìbéèrè yín wọ́n fẹ́ bèèrè pé ṣé ó ya kí wọ́n ya ni ọlẹ́tọ̀ ni ó ní lè àwọn tí ń bẹ wọn o àwọn tó pé àwọn ò ní pé ah, àwọn ènìyàn wàlàkọ̀ságbé ni á lọ fáwọn náà so a lè béèrè tábà rí i pé báyọ̀ ń wò pé ọ lè mọ kojú wa pé alájà ẹ̀dá kò dábàá lọ́sàkà o so a lè béèrè. now ẹjọ́ afẹ́yìn náà ní béèrè kan mo ní gẹ́gẹ́ ní fẹ́ fún àwọn ilẹ̀ now ìbéèrè tí a béèrè lọ́wọ́ yìí ni pé àdúrà tá a mọ̀ ṣe láàrin ìforíkẹlẹ̀ méjèèjì tàbá foríkẹlẹ̀ alákọ̀ọ́kọ́ sọ fára jókòó ó ní kẹ̀kẹ́ táwọn ẹbí ni ká ẹwì fún Allahumma gfirli. Ah, rọ́bì àbí alámàgbé náà pẹ̀lú ìgbọ́lọ̀ ẹ wá sí ọ́fíìsì tá a sọ yẹn ń fún yín ní odidi àkọ́ á nìkan. kílọ̀kọ̀ọ́rí nọ́mbà yín kílọ̀kọ̀ọ́rí nọ́mbà yín. zero eh, two one five. two one five. so nọ́mbà tí ẹ lè pè wá sí báyà fún ìbéèrè àbákíyèsí tó jẹ́ pé kì í ṣe nọ́mbà studio nọ́mbà pásánà ti wa náà àfa ìpè fún. òun ní zero eight one eighty seven ninety nine sixty one eighty nine lẹ́ẹ̀kan náà ní zero eight. Um, ẹ̀pẹ́ zero eight one eighty seven ninety nine sixty one eighty nine náà ni nọ́mbà tí a lè fi kọ́lá ọmọ ọ̀gá ọ̀gá wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh ètò tí ẹsẹ̀ gbọ́sọ̀ yìí ètò àlùdà tí ikọ̀ àlùdà ṣe onígbọ̀wẹ́ tí ọlọ́run kò ní ládàá ìbọn aláwọ̀ máa ń yan.